máa akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó sì jẹ́ wípé ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́run ọba ní kọ́ pàtàkì wa anábà muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayra yufaqqihhu fid-din ẹni ọlọ́run bá gbèrò rèrò yóò jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn yóò jẹ́ kẹ́sìn òye sí yóò fún lágbọ́yé ẹ̀sìn mọ̀fóòmù mọ̀kọ́láfà rẹ̀ ní pé ẹni tí ọlọ́run bọ̀ bá ti fún lágbọ́yé ẹ̀sìn kò lórí kò nífẹ̀ẹ́ dáadáa fún ọlọ́run mọ́jà wà ní ẹni tó nífẹ̀ẹ́ dáadáa fún ìyẹn ló fà tó fi jọ jẹ́ pé nínú àwọn àlóòmù ayé makọ́ọ̀sẹ̀ ara rẹ̀ náà nìkan kí bá ti sọ sẹ́yìn sẹ́yìn sẹ́yìn ibi tá a ti máa mọ̀ wọn náà nínú kíra ọlọ nínú súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam ilé ìgbà pé ní àwọn olóòmù ni wọ́n sọ̀rọ̀ tí kì í pàtàkì púpọ̀ ó pàtàkì púpọ̀ torí pé òun lè yóò fi ṣèjọsìn òun lè yóò fi ṣèjọsìn ṣe ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn aníláyé lóde òní tí wọ́n ń gbé ẹnu nígbòkúgbè sọ̀rọ̀ ẹ̀sìn wọn à ní fi kú torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn fáhámù wọn eléyìí tó ṣe pé kò rí nǹkan jókòó lé ní agbára lé wọn fáwọn náà gbọ́ ìdè lárúbáwá ọ̀tọ̀ dẹ̀ ni kéèyàn gbọ́ nǹkan yìí kan sọ kéèyàn mọ̀ tí ń sọ àti kéèyàn àgbọ̀ ẹ wo àwọn èèyàn anábì wa Ṣuaibu alayhi salatu wassalam èdè kan náà lè jẹ àwọn méjèèjì ṣùgbọ́n wọ́n ní máa nafqahu kathiran mimma taqul ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ yóò àgbọ́yé o kò yíya kìí ṣe pé èdè tí ń sọ ni wọn ò gbọ́ kìí ṣe kí wọ́n àmọ́ tún máa ń tọ́ bá wọn sọ torí tí wọ́n bá mọ̀ tún máa ń tọ́ bá wọn sọ ni wọ́n ní tako ṣùgbọ́n wọn àgbọ́ lágbọ́yé làwọn onímọ̀ fi sọ wípé ọ̀rọ̀ fi kò ju fáhámù lásán lọ wọ́n ní ṣe kọ́tù fáhámù tọ́lọ̀ nǹkan wọlá ìjọba rẹ̀ kó fi fún mi àti ilé àti wá gbìyànjú láti kọ́ nípa fíkú tó lálàáfíà àti àṣàyàn tíra kan ilé tó ṣe pé àwọn àfẹ́ẹ̀sì wọ́n lákàkún tíra ọ̀hún nítorí ìdítọ́pọ̀ ara àdí táwọn àfa ẹ̀sìn tí wọ́n fi kàtírà náà kùn ní wípé ẹni tó kọ́ Al-Imam Shawkani àgbàfà nílùú Yaman Muhammad bin Ali Shawkani Muhammad bin Ali Shawkani nínú tírà àwọn yìí wọ́n gbìyànjú wọ́n kó àwọn àwòyónú masá ilẹ̀ sọ́tọ̀fì àwọn ojúlówó mọ́ṣáláfíkì gangan tọ́rọ ilé mùkàlámù kankan ò tí ì wọ̀ tó bùkátà sí tí èsì àwọn nǹkan tó ṣe wípé istek náà kò ń bẹ̀ kò ní ọlá láti sin lọ́run àwọn tó gbọdọ̀ mà nígbà tí wọ́n wá ń ṣàṣàyàn àwọn mọ́ṣálà yìí ìgbà tí wọ́n wà máa kọ́ ọlẹ̀ wọ́n rí wípé alẹ́ tí rọ́jà ṣá dẹ̀lí ìlò ha làwọn kọ́ lè tí ẹ̀rí ẹ̀ fẹsẹ̀ múlẹ̀ wọ́sábàtà ti ṣọjà tó ha tó ní ṣọjà tá a lè gbára lé ìdá nínú ọ̀rọ̀ ọlọ́run tàbọ̀rọ̀ ànábà ẹlẹ́ẹ̀kejì nínú ìdí ó ní pé tíra yìí mọ́tìnú mọ̀tà sọ̀rọ̀ ni ó kéré gan ṣé wàá rí bó ṣe kéré tóun yàtàwí alájẹmí àyàbẹ̀wá àbí ìfẹ́ kò sí báàbù kan nínú báàbù fíkì tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀ ìgbà tí ó wà máa sọ̀rọ̀ ń pa rẹ̀ ó wá sọ bí àyè bá rọ̀ tí ń já mẹ́ha yóò sọ làbárí kékeré báyìí nǹkan tó pọ̀ ní

tó sì yẹ kí ó jẹ́ tíra tí ọmọ akẹ́kọ̀ọ́ kàkún láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn níbẹ̀ òní kí alimami Shawkani rahimahullahu ta'ala lam yurid bihi nusrata mazhabi mu'ayyani kọ̀kọ́ láti fi ran mazhabi kan lọ́wọ́ bóyá mazhabi hanafi ni o bóyá mazhabi maliki ni o bóyá mazhabi shafi'i ni o bóyá mazhabi hanbali ni o tàbí eléyìí tó jáde kúrò níbi mẹ́ẹ̀ẹ́ ẹlẹ́yìn ní tààsọ̀ tààrà kọ̀kọ́ kọ́lé lórí ni máa yóò wá fi kòlìkì tábà wọ̀ sórí ilé ìtẹ́rí tó ṣe déédé tírà ọlọ́run tó ṣe déédé súnà Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ìdí táwọn afá ti wá mo fẹ́ kò fẹ́lẹ̀ ìkọ̀kọ́ sì bí mú ojú ẹni mi ike pẹ̀lú àlàyé tí ó ṣe pé yóò kàn máa sọ pìlẹ̀ lásán yóò máa sọ pìlẹ̀ yóò máa fàlàyé ẹ̀ yóò máa sọ pìlẹ̀ yóò máa fàlàyé ẹ̀ ìyẹn lọ́fà tó fi jọ́jọ́ kí àwọn onímọ̀ máa ka tíra ìkún gan àlùfáà àtọ́kọ gangan tíra yìí pàtàkì lọ́dẹ̀ àlìmáàmù Ṣàukání tọkọ tíra yìí tíra pàtàkì sí wọn débi gílẹ̀ yìí tí wọ́n kọ́ tán àwọn gan tó ṣe ṣọ́ṣọ́wẹ̀ wọ́n pè ní àdàrọ́rí àlìmọ̀díyà ṣọ́ṣọ́dúrọ́rí àlìbàlíyà ìgbà táwọn tí a kọ ọmọ wọn ọmọ alimam shaukani muhammad bin ali shaukani wọn lọ́kàn tọ́kọ tíra ọmọ rẹ̀ tí ń jẹ́ ahmad ahmad bin muhammad bin ali òun náà tún sí ṣàṣàwò tíra òun pẹ̀ tí ẹ̀ ní as-sumutu zahabiyya alhawi lidurari albahiyya lẹ́yìn wọn Siddiq Hassan Khan òun náà tún sí ṣàṣàwò rẹ̀ eléyìí tó pè ní àrọ́dọ̀tò nàdìyà ṣẹ́ṣù dọ́rọ́rí ẹlẹ́bàáyà wọ́n wà fáṣọ àwọn ẹlòmíì tó kọ lónìí tí ràtà mú lọ́wọ́ àwọn ẹlòmíì kọ lónìí ẹlòmíì kọ lé lónìí ẹlòmíì kọ ṣọ́rẹ́hù rẹ̀ tí ṣàwùká ní ṣe ẹlòmíì kọ lónìí kálíbà mọ̀ pé tí ràkà tó ṣe kéni o tó pàtàkì ni pẹ̀lú ògo ọlọ́run nítorí wípé èròǹgbà wa òun ní kí a fẹ́ kàtírà yìí tán kí rọmọdọ́nù tó parí ọlọ́run ló lè fún wa ṣe o àbẹ̀kó fún wa ṣe bẹ́ẹ̀ ìyẹn ò ní gbé ẹjọ́ wa ọ máa pọ̀ a kàn mọ ṣe àlàyé kò sí ní jẹ́ ó jẹ́ pé yóò rọrùn pé gbogbo mọ́ṣálà tá a bá ti sọ báyìí a kàn mọ mẹ́rin rẹ̀ wá a lè máa ṣe ìṣàrọ̀ sí nítorí wípé bíbẹ̀ ẹ̀kọ́ àní kọ́lọ̀ mọ́jà tẹ̀lé sínú báàbù mi yá torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni kọ́ fíkì náà máa kẹ́kọ̀ọ́ nísìnyí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sì tẹ̀lé inú omi wọn ní jáde fún ọ iná ló fi jọ́jẹ́ kí ọ̀rọ̀ omi ọ̀rọ̀ omi ọ̀rọ̀ omi náà lẹ́mọ̀ gbọ́ lẹ́nu àtọ̀rọ̀tọ̀ àárọ̀ inshallah àwọn onítẹ̀rí síbẹ̀ ìyẹ́dùnmí láyé tá aláyé fún àṣìkò yẹn dáadáa síwájú ọ̀rọ̀ ìbáhíyá afáwa wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim naam. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah الدعاء البهية قال المصنف رحمه الله تعالى بسم الله الرحمن الرحيم أحمد ما أمرنا بالتفقه في الدين وأشكر ما من أرشدنا إلى اتباع سنة عيد عيد أحمد أحمد من أمرنا بالتفقه في الدين وأشكر من أرشدنا إلى إلى اتباع سنة سيد المرسلين سنن إلى اتباع سن إلى اتباع سنن سيد المرسلين وأصلي وأسلم على الرسول الأمين وآله الطاهرين وأصحابه الأكرمين نعم نسكي عن يعني قالوا إليه nítorí ọ̀rọ̀ mọ̀kọ̀dìmọ̀ àti gbogbo tí àtàkà náà ló ní mọ̀kọ̀dìmọ̀ tàà sì ti sọ̀rọ̀ lórí rẹ̀ so wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim nítorí àwọn rísìn tààdì sọ tó ti pọ̀ nígbà àwọn mọ̀jálìsù wa tó ti lọ mọ́jà tún bọ́ síbi ibẹ̀ yẹn mọ́ ahmadu mo ń ṣe ọpẹ́ àti ẹ̀yìn fún ta ni òkun àmọ́rọ̀ náà bí ní alágbòyé ẹ̀sìn tó pàṣẹ òun ni mo sọ pé àtẹ̀yìn fún tààlẹ́ ní sọ pé àtẹ̀yìn fún ọlọ́run bá Allah sẹ́ẹ̀rì wà pé ọlọ́run pàṣẹ wípé kálọ̀ ọjọ́ kálọ̀ ọjọ́ sí sẹ́ẹ̀rì rẹ̀ wà nínú Al-Qur'ani yìí pé ọyá o èlò gbàgbọ́ yá ẹ̀sùn sẹ́ẹ̀rì rẹ̀ wà. àárọ̀ tàhídì lẹ́yìn ọ̀rọ̀ fíkíù ọlọ́ni wà máa kana lil mu'minuna liyanfiru kaffa ọlọ́run ní kò lẹ́tọ̀ kógun ó dé kí gbogbo àwọn mòmí níwá jáde nìkan ní gbogbo àwọn làwọn lògùn rárá kò dáa wọ́n gbọ́dọ̀ sẹ́yìn àkùnlé fàlàwọ́lá náfàrọ̀ mi kú lè fírkọ́tì mínú ọ ìfà tó ń lè yàtọ̀ papọ̀ kò fi jù kí ìdílé kọ̀ọ̀kan ó ní àwọn tí wọ́n fà kalẹ̀ tí wọ́n lògùn kan lọ jà ìgbà táwọn yẹn bá lògùn káwọn kan dúró lé pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam káwọn akẹ́kọ̀ọ́ lọ lè yàtọ̀ papọ̀ kò fi jù wàlé yìí rírun nǹkan ọ̀mọ̀ àti nítorí kí wọ́n lè ṣe wáàsí fáwọn èèyàn àwọn ìdárọ́jà ìwò ilẹ̀ ihim láàlàhùn yàgbàrò nígbà tí wọ́n bá padà délé kí wọ́n ṣe wáàsí fún wọn àwọn ẹ̀kọ́ táwọn ti kọ́ àgbọ́yé ẹ̀sìn tí wọ́n ti ní táwọn yìí ò ní nígbà tí wọ́n ẹni tó bá tún bí mo ṣe tún ìtumọ̀ mí náà tún wà ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò dáa léyà tàfà fi dín ní kò sí ìtòforí gbàǹbẹ̀ ẹ rí i pé bí wọ́n ṣe sọ́ńbì bẹ́ẹ̀ ló ṣe wà rọ́dà amarona bi tafaqquhi fi ddin li yatafaqahu fi ddin kàlọ́gbàgbọ́ yẹ́sù wa ashkuru mo sì dúpẹ́ fún ta ni o man arshadana ila tibai sunani sayyidil mursalin ẹni tó pa wá láṣẹ wípé ká máa tẹ̀lé súnà aṣíwájú gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ fáànàbí jẹ́ aṣíwájú gbogbo àwọn ìránṣẹ́ yẹn à ní pẹ́ lórí ẹ̀ ọlọ́run mú gbà wà ń gbọ́ mi lákín ana sayyidu walad adam wàlá fàkọ̀ ṣùgbọ́n kọ́lọ̀ ń pa wá láṣẹ pé ká tẹ̀lé lànà rẹ̀ ẹ̀rí tiẹ̀ náà kọ́ la kọ́dí káàna lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha eléyàn nìkan kọ́ wà máa atakum ar-rasulu fakhudhuhu wà máa nahakum anhu fantahu àwọn ẹ̀rí nù kìí ṣe bẹ̀yẹn là ń pẹ́ lórí ẹ̀ tábá ní káwọn tí ó gbé káwọn tí ó gbé ọjọ́ mà lọ wà ó sọ́lé wà ó sálè mo ṣàṣàlátù sì tọrọ ọ̀la ọ̀rọ̀ tí ń já sàlátù àti sọtẹ́lẹ̀ tàbá tún lélẹ́yìn látùmọ̀ sàrámà pé wọ́n sì tọrọ ọlà fún àrọ̀súlè amin Ni wọ́n ń ṣe ọlọ́run ọba tó jẹ́ ní ìfọkàntán aminu ti orí ilẹ̀ eléyìn ànúbíwá muhammad sallallahu alaihi torí aminu ti sàmà náà wà wọ́n tọ́ ayin fáàmà amin jibril lélẹ́yìn bọ́ eléyìn ànúbíwá muhammad sallallahu alaihi wasallam ni wọ́n gbà lérò àwọn àlèkè ọ̀hìrì àti àwọn tí fún ànábì sallallahu alayhi wa sallama nínú àwọn ẹbí rẹ̀ àtọ́hìrì tí wọ́n jẹ́ ní mímọ́ mú mọ́mọ́ tú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ bá ti mọ́ntú àálì fún wa ṣùgbọ́n tó jẹ́ tú bẹ́ẹ̀ ni torí kí wọ́n fi àtọ́hìrì náà sí wà sáàbìhì alákìrọ̀ni so ní àti àwọn sàbí ànábì sallallahu alayhi wa sallam tó ṣe wí pé àwọn ni wọ́n jẹ́ ní àpọ́nlé jùlọ tó ṣe pé àwọn ni wọ́n jẹ́ ní àpọ́nlé jùlọ báàbọ̀ náà. هذا الباب قد اشتمل على مسائل الأولى الماء طاهر ومطهر لا يخرجه عن الوصفين إلا ما غير ريحه أو لونه أو طعمه من النجاسات وعن الثاني ما أخرجه عن اسم الماء المطلق من المغيرات الطاهرة ولا فرق بين قليل وكثير وما فوق القلتين وما دونهما ومتحرك وساكن ومستعمل وغير مستعمل نعم سيري انت مصعم بي بود بنتين جباب والمياه لنفكر والناس ومعرفة في فقرة واحدة باب والمياه طومنكو والناس ومعرفة لا شيء واحد بي أبو كاتا سيأتي بابا كي مبيسو إيه ni ó ń da wọ́n ní báàbù bóyá kí n tó wọnú bẹ̀yẹn kí n tó mọ̀ tún lọ báàbù ẹ̀mọ̀ kìtàbù báàbù so kìtàbù tọ̀hárọ̀ làwàrà mo rò mi torí pé kìtàbù wọn làwọn àfọ́ ní fíkì wọn fi bẹ̀rẹ̀ tìra nítorí nǹkan méjì nítorí wípé ọ̀hún ni mẹ́fàáhù sọ́la èèyàn lè kírun kírun rẹ̀ lálàáfíà láì ní síbẹ̀ ní àríbẹ̀kọ́ so ìbáádà tààtì fara ṣe ògóngórí rẹ̀ tó dị nọmbà wáwọn rẹ̀ ìran ni nítorí ṣáájú òun nínú arkanul islam ọ̀rọ̀ ṣahadatayn ọ̀rọ̀ tawhid ni àti mójútó yẹn lọ́wọ́ àárọ̀ mo rò pé idiba rí ìdíbà ìdíàlà ẹlẹ́ẹ̀kejì ó ní kí gbogbo ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nǹkan ẹ̀sìn tó sì fẹ́ gbọ́ yé wọ́n yẹ a àti tọ̀hárọ̀ tún ṣíṣíyà tọ̀hárọ̀ méjì níbẹ̀ tọ̀hárọ̀ tún ma'anawíyà tún wà tọ̀hárọ̀ tún ṣíṣíyà tún àtọ̀hárọ̀ tún ma'anawíyà oníkéyàn yàmá ọ̀rọ̀ tàwàṣídìnù kò sí ń bí mo ni ṣe mara bá fẹ́ lórí ibi jẹ́ ọjọ́ wípé ní tí ń jẹ́ tọ̀hárọ̀ ni wípé máa yustabahu bihi sọ́la máa yustabahu bihi sọ́la ní tí èyàn ó fi sọ kíkí ìrùn jẹ̀tọ̀ fún èyàn tó yẹ kí àwọn nǹkan tí ò ní jẹ́ kéèyàn ó lè kí èyàn ó yọpo mìíràn ti fa ìlhadafi wàzàwálì alhabar ní tí ń jẹ́ tọ̀hárọ̀ nìyẹn tọ́yìn ní ọ́n da kìtàbù tọ̀hárọ̀ ibẹ̀ wá ní báàbù àlùmíyà wa so báàbù tí wọ́n sọ yẹn ìtumọ̀ rẹ̀ ní kí báàbù àlùmíyà báàbù láti sọ̀rọ̀ nípa omi torí pé omi ni asùlù fi tọ̀hárọ̀ tàbá bẹ́ẹ̀ ṣe tọ̀hárọ̀ omi ni asùlù ní ọ̀ndà báàbù yìí wọ́n wá ní ṣẹ̀ǹkí mọ́sálà abẹ́ báàbù lọ́wà sótíyé ní àfitọ̀ bá wọn lóbi sọ kí hazal báàbù kọ̀dí sítámàlà aláàmàsáyì àwọn àsáyì ló kàn bẹ̀lá bẹ̀rẹ̀ wọ́n wá sọ mọ́sálà mẹ́fà mọ́ṣálà mẹ́fà òun ni wọ́n sọ mọ́ṣálà mélòó mẹ́fà òun ni wọ́n sọ àwọn masáìlú yìí òun ni masáìlú jami'atun li al-masáìlú al-mawjuda fi babil miyah bí ikhtisar ó wá bẹ̀rẹ̀ ẹni tó bá fẹ́ gbọ́ báàbò iye ó ní ìdí kọjọ́ nǹkan méjì yẹ tó jẹ́ pìlẹ̀ àwọn nǹkan méjì yẹn ẹ̀ka rẹ̀ ní gbogbo tá máa sọ nínú masara yìí nínú báàbù yìí nǹkan alákọ̀ọ́kọ́ ni pé kí ẹ̀yàn máa pé alẹ́ asùlù fi mi yá hí ọ̀pọ̀hóríyà ilá àbídẹ̀lì alẹ́ asùlù fi mi yá hí ọ̀pọ̀hóríyà ilá àbídẹ̀lì ìpìlẹ̀ ní wípé gbogbo ìran ń jó mi omi máa ní àti lè fi máa tátí ó lè sọ pé omi yí ọmọ mọ́ ààlé fi mọ́ nǹkan mọ́ ilà àbìdẹ̀lì àbùkátà sẹ́rì àbùkátà sẹ́rì láì sẹ́rì omi mọ́ àti lè fi mọ́ nǹkan adáwọ̀ lásù ṣẹ́ẹ̀sì mọ̀ yé kí aláṣùlù bá kọ́ wò màkíánà aláàmàkíánà ní tó bá ti jẹ́ pé aṣùlù rẹ̀ náà ó gbọ́dọ̀ wà lórí aṣùlù yẹn láti sọ pé aṣùlù yẹn ṣe tiẹ̀ mọ́ ọlọ́mẹ́rì wà ọlọ́mẹ́rì wà ní mo pé yẹn ó yẹ kó yé wa báwọn ẹlẹ́ẹ̀kejì tó yẹ ká gbọ́ yìí ni pé kullu ma'in jaza shurbuhu sahha al-wudu'u bihi kullu ma'in jaza shurbuhu sahha al-wudu'u bihi gbogbo omi tó bá jẹ́ kẹ́ lè mú kó jẹ́ omi tí wọ́n kí ń tà mọ́ pọ̀ níta àmúdí èso mi wà ó àmógi ó nílẹ̀ yorùbá ó kìí sẹ́wọ̀n lójú sọ pé omi kúlù máa ẹ̀ gbogbo omi jáàzà ṣọ̀rọ̀ gbogbo tẹ́kí a lè mú ká sọ pé àmú omi sọ àlìwòdó òbí ìyàn lẹ́bi sàlùwàlà ìyàn lẹ́bi sàlùwàlà ṣé ẹ rí pìlẹ̀ méjèèjì yẹn kéèyàn gbọ́ yẹ kó sì bí yín kó sì wáyé mọ́ tó bá fẹ́ lómi kan tó fẹ́ fi sàlùwàlà tẹ́nìkan ni àwọn ah, omi yẹn lọ́wọ́ àmọ́ lò ẹ kò bí lèrè pé ṣé mo lè mú gẹ́gẹ́ bí omi gẹ́gẹ́ kí mo mú nǹkan mi o tí wọ́n ní àwọn olè mú wọn kí wọ́n lóde tó ní ilé ìbísàn lọ́la ló sì kí a sùn ní pé omi ẹ̀tọ́ orí yà nípìnlẹ̀ rẹ̀ ìlúmi yá àṣẹ lè. náà mo rò pé ọ̀rọ̀ mi ò yé wa máa ṣé ẹ rí yẹn òun ni alimọ́mù Ṣawkani rahimahullahu ta'ala ni wọ́n gbà lérò nígbà tí wọ́n sọ wípé alimọ́mù fọ́hìrún mọ́tọ̀hìrún asìlò tó àjò ní ìsìn tàà sọ fún wa òní ẹgbà lérò ní kí omi fọ́hìrún fi asìlè ìkìlọ̀kọ́tì yìí bọ́lọ̀ ti dá yínká tó máa ní wà mọ́tọ̀hìrún ó lè fọ́n kàmí ma tọ́hìrù lòun gẹ́gẹ́ òun gẹ́gẹ́ mọ́ fún ara rẹ̀ wà mọ́tọ̀hìrún ó sì lè fọ́n kàmí tó yàtọ̀ sí mi mọ́sálà alákọ̀ọ́kọ́ bó ti yé báwa nísìn aṣílù ni a fi fún wa aṣílù yẹn kí wá lè rí ẹ̀ tí bá ti sọ fún àyíké gbogbo tá a bá fẹ́ sọ gbọ́dọ̀ léèrè ọlọ́run bàbá tó rà rẹ̀ ga nínú alukur'an ó ní wà ń sáré náà mínú sàmáì máa ń ọ̀hùrọ̀ à ń sọ̀kalẹ̀ láti sánmà omi tó ṣe kíni o ọ̀hùrọ̀ omi tó lè fọ nǹkan máa omi tó lè fọ nǹkan má ní tọ̀húrù omi tó ṣe é má nǹkan ó túmọ̀ sí pé òun náà má ló fi lè má nǹkan. wa yunazzilu alaykum minas samaa'i ma'an liyutahhirakum bihi ọlọ́run ní à ń sọ omi kalẹ̀ fún yín láti sánmà kalẹ̀ bá lè fi fọ̀ yín mọ́ díẹ̀ nìyẹn nínú ẹ̀rí pé omi má ó lè má nǹkan nú al ẹ̀rí ti hadisi náà wà ànábì sallallahu alaihi wa sallam ń sọ pé innal ma'a tahurun la yunajjisuhu shay omi yẹ nǹkan tó máa ní tó ṣe rí pé nǹkan kan ò lè kó ààyè bá ẹgbọ́ yìí mọ́ sí tún ọ̀hún tànábàkù torí pé yóò padà máa yé níwájú lẹ́yìn ìgbà náà ni wípé ìtumọ̀ ẹ̀wà lórí wípé àlùmáwò tọ́hìrún mọ̀tọ̀hìrún ẹ̀rí mẹ́ta ṣùgbọ́n ìtumọ̀ ẹ̀wò sí o tí ó bá ní asìlù tí ó gbára lé o jùmọ́ àgbọ̀dọ̀ gbé ara lé ẹ̀rì ló fi alakọkọta nǹkan méjì alákọ̀ọ́kọ́ tá ní nǹkan pàtàkì bọ̀ fi ìjìmọ́ wà àwọn àfáà náà kù torí pé n tí ò rí gbé ó jẹ́ ìjìmọ́ ẹ̀wò ní pé kárẹ́ lòmíì ẹ̀rí mi tọ́takò níwàkọ́ ìjìmọ́ lórí ń ta ni wípé kò sẹ́ẹ̀rì kan tó takò tó wà náà ẹ̀rí tó bá fẹ́ kò lágbára tàfàkùn àlẹ́ yìí ìpìlẹ̀ tẹ́nu kò lè lórí ní wíkẹ́ alìmáwò tọ́hìrún mọ́tọ̀hìrún tó bá wá rí bẹ́ẹ̀ kí ni nǹkan tó ṣe wípé ó lè sọ omi kó yọ kúrò níbi wáṣùtà lónìí ìpìlẹ̀ rẹ̀ yẹn òun ni masala tó jáde lábẹ́ wíkẹ́ alìmáwò tọ́hìrún mọ́tọ̀hìrún òun ni kí mátà yá kúrò jùlọ máa àwọn wọ́sí àtọ̀hárọ́tì wọ́tọ̀hóríyà ìgbà wo lomi ó jáde tí ò ní jẹ́ ń tọ́ máma tí ò sì ní jẹ́ ń tá a lè fi mọ́ nǹkan mọ́ sáàgbọ́mìye ìròyìn méjì lomi ni tọ́hìrò mọ̀tọ̀hìrò ìgbà wo ni ó jáde kúrò níbi sífà méjèèjì tọ́píìkì ní nínú fíkì tọ́píìkì yẹn ò ní a gbé wá àwọn òwúlẹ̀ sọ́nsọ̀ tọ́píìkì lójú ọ̀sọ̀ ìpínlẹ̀ láàyò kòríjòhó á nílùú nìkan ìròyìn méjèèjì tá fún yìí ìròyìn kí ni àtọ̀hárọ̀ wọ́tọ̀hòrìyà mímọ́ àti líle fọ nǹkan mọ́ kò sí nǹkan tó lè yọkù níbi wáṣọ méjèèjì ìlà máa rọ́yàrọ̀ rí ìhàhù àfi ohun tó bá chẹ́ǹjì òórùn rẹ̀ ó tàbí àwọ̀ rẹ̀ kọ́lọ̀ tàbí tèṣtì ìtọ́wò rẹ̀ minan najasat tí nǹkan wá jẹ́ nǹkan tó jẹ́gbin àwọn nǹkan tó jẹ́gbin àákọ̀wọ̀n lẹ́yìn báàbù yìí ìtumọ̀ eléyìí ni wípé mas'ala alákọ̀ọ́kọ́ tí ó jáde lábẹ́ pé omi mọ́ imọ́ fọ̀ nǹkan mọ́ òun ni wípé tí nàjásà bá kó sínú omi tí nàjásà yẹn nítọ́jẹ́bi yẹn wá kọ̀ débi wípé ó chéǹjì kan nínú àwọn àwòsọ́fò rẹ̀ mo rò pa gbọ́ mi ó kọ̀ débi wípé ó chéǹjì ọ̀kan nínú àwòsọ́fò rẹ̀ àwọn àwòsọ́fò rẹ̀ mẹ́ta náà sì ni òórùn àwọ̀ àti tọ́wò mo rò pa gbọ́ mi yé ó àti tèsì tí kan nínú ẹ̀gbin tó bá ilé kó sínú ẹ̀ tó wá di wípé òórùn ẹ̀gbin yẹn la wá ń gbọ́ nú ẹ̀ bí ìtọ̀ òórùn tọ̀ la wá ń gbọ́ omi eléyìn kọ̀ máa máa nù tí nǹkan kan bá bọ́ síbẹ̀ tó jẹ́gbẹ́ ìgbé ọmọdé lọ bá pò mọ́ àwa rí i pé omi yìí ti domi ìgbẹ́ bí omi ṣáláńgá tóun àti gbẹ́ ti pò pọ̀ àlẹ́ fi yẹn ṣe é. ìmáramá bẹ́ẹ̀ náà ni pé kọjá kí ẹ̀gbẹ́ tó bọ́ síbẹ̀ tó fi yí àwòrán rẹ̀ padà tàbí ó ti yí ìtọ́wò rẹ̀ padà tó tí èèyàn bá tọ̀wò ẹ̀gbín yẹn lè yóò máa tẹ́sítì irú omi yẹn ẹnu àwọn kò omi yẹn máa ń máa ń máa ń najisun ní ìsìn a ní omi tó jẹ́ kí a sì ní omi kan tó jẹ́ na omi tó jẹ́ najisun kí lomi wá fi máa ń jẹ́ ni wípé kọ́ pòpọ̀ mẹ́jì tó dẹ̀jẹ̀ pé pípòpọ̀ mẹ́jì yẹn ó dé lẹ́bù wípé ẹ̀bí yẹn nature torí nature rẹ̀ ó àfẹ́kìtì ọ̀kan nínú quality mẹ́ta kàtọ́ omi di má onajis nítumọ̀ rẹ̀ ní kí a ti ní ìran omi mélòó méjì ìran omi méjì tó wá wà náà àwọn míì nínú àwọn onímọ̀ fi tí sọ pé ọ̀nà mẹ́ta ni wọ́n on tọ́hìrùn mọ́tọ́hìr àìlmá òtọ́hùrù ni wọ́n máa ń pè tó wọ́n pé òkan ṣùgbọ́n nígbà táwọn náà bá ṣàlàyé rẹ̀ wọ́n ní alimáwò pọ́hìrì yẹn gbé ìrùn ọ̀tọ̀kì wọ́n lọ mọ́ ni ààlè fi mọ́ nǹkan ààlè fi mọ́ nǹkan tí wọ́n gbà lérò ní pé ààlè fi ṣe rọ́fàwò alhada mo rò pàdà yìí mẹ́tẹ́ tí wọ́n ní pé ò lè fi ṣàlùwàlá ó sì lè fi ó sì lè fi kí ló fà á tó fi jẹ́ bẹ́ẹ̀ á sọ sọ eléyìí tó lálàáfíà ni pé ìyẹn ìsomi mọ́ àní kàmárò alma'u at-tahur tó ṣe wípé tahirun fi asli khilqatihi wa mutahhirun li ghayrihi ẹlẹ́ẹ̀kejì ni alma'u an-najis eré tó yẹ pé aslu khilqa rẹ̀ tí ṣe tọ̀hárọ̀ ti kéńjì wà láàyò tàtọ̀ hàrò rèé àti lébíṣẹ́ mara mo rò pé yẹn ó yẹ kó yé wa bá mas'ala tó tẹ̀lé òun ni mas'ala tó di al-mas'ala tó sáníyà òun ni mata yakhruju al-ma'u an wasfi tahuriyyati faqat mata yakhruju al-ma'u an wasfi at-tahuriyyati faqat tàlákọ̀ọ́fẹ́ ẹ má gbàgbé o yọ̀kùrẹ́jùhú la yọ̀kùrẹ́jù anil wasfaini wasfi at-tahara wa at-tahuriyya kí lè rí wípé tí nǹkan kan bá bọ́ sínú omi tó bá affect ìkan nínú àwọn ọ̀sọ́ọ̀fù yẹn tó túmọ̀ sí pé ó ti change nature omi yẹn kí ni ẹ̀rí wípé omi yẹn ti domi ẹ̀gbin ẹni ìjìmọ̀ wà wọn àfààní torí pé yẹn ló bá làákà ìmọ̀ tó sì bá tọ̀bí àwọn ẹ̀dẹ̀ yẹn inú àfa kọ lórí rẹ̀ hadith wá lórí ẹ̀ ṣùgbọ́n gbogbo rìwáyà rẹ̀ tó wà kò lálàáfíà sálàyé mẹ́tẹ́ hadith wáyé pé iná máa fahorun láàyò na jísù wòṣẹ́ onílà máa gọ́lá bàálà rí àìyí àwọn láwọn ní àwọ̀tọ̀ àmì oríṣiríṣi ríwáyà lọ́wọ́ bọ́ gbogbo ẹ̀kọ́ lè ran ara wọn lọ́wọ́ ilẹ̀ rẹ̀ pọ̀ múrùpá jọmi ṣùgbọ́n wákọ̀ àlè ìjìmá aládàáyé ìyẹn tọ́yìn táwọn tẹ̀síwájú ìgbà wo ni omi yóò jáde kó níbi wọ́sù àtọ̀hóríyà látọ̀hárọ̀ kò ní jáde kó ní wọ́sù tọ̀hárọ̀ kọ́ mọ́ ṣùgbọ́n yóò jáde kó níbi wọ́sù àtọ̀hóríyà ni wọ́n á ní sáàni omi ó jáde kó níbi ti ṣe ni ìgbà tí ó jáde ní máa àkọ̀rọ̀jàhù àníṣìlìmá ìlú mọ́kànlọ́kàn mínẹ́lì mọ́kọ́ yìí rọ̀ ti afọ́rọ̀ òhun ni tó bá chẹ́ǹjì ẹ̀ kúò ní omi tó jẹ́ alimáwòlì mọ́tlọ́k alimáwòlì mọ́tlọ́k òun ni omi panagada omi panagada ó dàjẹ́ bí nínú àkídà náà níta òun ni àìmáú tó ṣe pé káàmìlón báákìn àlà asìlẹ̀ ìfẹ́fà so tó yẹ kí bó ṣe wà ó pé nínú bọ́lọ̀wọ́ bá ṣe dá nípìnlẹ̀ pé omi ni òun ni a ń pè ní àìmáú àìmọ́fìlà wọ́n a máa ń sọ bẹ́ẹ̀ láti fi sọ́ra fún àìmáú ìmọ̀kọ̀yàdì máa ń bẹ ṣùgbọ́n máa ń mọ̀kọ̀yàdì àìmáú ìmọ̀kọ̀yàdì irú omi bẹ́ẹ̀ tọ́hírù ni tó bá ṣe wí pé nǹkan tó mọ́ lọ́pọ̀ ìyáda rẹ̀ mo rò pàlà fi sọ wípé ti tọ́hírọ̀ nínú àwọn tó lè chẹ́ǹdì nǹkan ṣùgbọ́n tó mọ́ ẹ má jẹ́ mọ́tàlá alákọ̀ọ́kọ́ o tàlá àkọ́kọ́ yẹn ń tọ́ síbẹ̀ tó rẹ̀ ni ìgbà tó ti àpèjúwe tí ó jòyè wà dáadáa òun ni wípé tá a bá fẹ́ mu gàrí kí láti mu gàrí omi ni a wá da omi sí gàrí ẹlòmíì láìkí omi gàrí gan ju fún mu gàrí lọ torí yóò ti rọra kan fẹ́ẹ́rẹ́fẹ́ ó bá tẹ̀jẹ́ gàrí jẹ̀bi ìyẹn nìkan kọ́ omi kan bẹ tá a máa ń pè ní omi dùn omi dùn wọ́n máa ń pè lómi kan àwọn tí wọ́n ń tògì bí wọ́n bá ti ń tògì bẹ́ẹ̀ ni wọ́n tún ru omi rẹ̀ lérí ẹ rí wípé omi eléyìn ògì ló pààrọ̀ kọ́lọ̀ rẹ̀ ògì sí ní nǹkan tó máa nìtọ́ra mọ̀ òun gangan ṣùgbọ́n omi ìyẹn dúdú aláàmọ̀ wípé kìí somi lásán ó ti domi ìdùn ti domi kan kódà tí mi bá pẹ́ ńlẹ̀ jùnú rẹ̀ amọ̀dọ̀tí tí ó mọ̀ pààyàn sí ìbámu bẹ́ẹ̀ ni tó bá fà mí omi gàrí náà omi gàrí omi lásán kò sẹ́ni tí ó omi gàrí fún mi lómi a àní omi gàrí rẹ̀ ni o fún mi àwọn ọ̀fẹ́ mu gàrí nù tọrọ gàrí díẹ̀ ọlọ́nú ọ̀fún so omi máa ń jẹ́ máa ọmọ àwa máa ń kọ ìyá omi pẹ̀lú nǹkan mẹ́ta omi máa ń jẹ́ máa ọmọ da pẹ̀lú ká kọ ìyá rẹ̀ pẹ̀lú nǹkan mẹ́ta tí wọ́n bá kọ rẹ̀ bí wọ́n khuliqa min ma'in adọ́mọ ẹ̀dẹ́ yẹn láti bí omi kan wọ́n wá fi dá àfẹ́kẹ́ sí tẹ́n pé sífà ní fún bá ó ti dìmọ̀ kọ́ yájú bá eléyìí èso mi déyàn máa mú bá so ti ẹni sìn khuliqa min ma'in dá àfẹ́kọ̀ omi ti ń tira wọn lọ́pàpàá ọ̀wá lè ní pé kọ́ wá gbá ti bí àwọn èèyàn jọ fọ́ mi yẹn ti ní sífà sífà yẹn kọ́ìdù ni tí ó yọ kúrò níbi alimáwò ní mọ́tàlá kí alọ́kàn sọ kí kọ́lẹ̀kọ́ mi máa ìn tí a fi dááfin kọ̀ sí ni omi ìpìlẹ̀ lágbọ̀yé ṣùgbọ́n gbà tó ti fi dááfin kọ̀ sí ó ti túmọ̀ sí wípé omi ti ń jáde láti bàrá àjọ ọkùnrin tó dàpọ̀ mọ́ ìtọ́ jáde látàyà omi mu mo rò pé èèyàn ti yé bá a sí kọ́ìdù kan kọ́ìdù míì ni ìdọ́fà ká omi yẹn ni omi gàrí omi ògì omi ìdùn tàbí omi kan méjèèjì ni yorùbá máa ń pè àmì òpè lómi kan àmì òpè ní omi ìdùn sẹ́ǹpẹ́ àti ṣe ìdọ́fà rẹ̀ sí nkankan omi gàrí àti ṣe ìdọ́fà rẹ̀ sí gàrí náà fi sọ pé omi zàfàrà ọ̀rọ̀ sálàyé mi ti omi àlàáfíà juice gbogbo àwọn kìnnìtà mú coca-cola rìlàkàṣẹ́rà bígi gbogbo àwọn kìíní tẹ̀ mọ́ ní ìsìnyún omi náà gbogbo ẹ̀ náà síbẹ̀ náà ibẹ̀ kọ̀ bọ́ wọ́n ti kó nǹkan tó mọ́ nǹkan mọ́ nǹkan yẹn má lóòótọ́ tí wọ́n kò mọ́ ṣé àlùmọ̀kọ yẹrọ ti tọ́ hírọ̀ ni ní àfi sọ omi yẹn di nǹkan gbọ́ àní ìpìlẹ̀ omi má kó kìlá má fi. sọ àwọn tí máa ń fi ń ṣe ìran omi kẹta wà lójú sọ fún wa pé kò sí torí pé kìí somi mọ́ àlè túmọ̀ yín èyàn olè rí coca-cola fanta omi àgbọn orí ẹ̀ pé omi mínà túnù ẹ̀rí pé omi kílà pé omi àgbọn àní pè lómi lásán sẹ́nìkan bá ń fàjọ ní ìṣẹ́ ní fún mi lómi fún ah omi gíní omi àgbọn mi ní mú nǹkan mi ni o tàbí mo fẹ́ lò ní ọlọ́dà àwọn tí bá máa lò hmm. lédè kúkúrú wọ́n ṣàlàyé lẹ́ẹ̀kejì tí ó jáde lábẹ̀bẹ̀ yẹn òun ni wípé omi kò ní kúò ní wọ́sù líle fọ nǹkan mọ́ nìkan ṣoṣo tí èsì pé a sọ pé kò mọ́ mo rò pálá ayé mi ti o àyàfi ohun tó bá chéǹdì ìpìlẹ̀ jíjà yẹn nínú àwọn nǹkan tó mọ́ torí pé àwọn nǹkan yẹn mọ́ omi yẹn máa remain ní nǹkan tó mọ́ ṣùgbọ́n a ní lè fi ṣe ìmára mo rò pálá mi ti o lákín mọ́sálà ìjádò yìí dáadáa o ṣeré ìbárò àwọn àfa ìbárò títọ́ líbòlẹ̀ ìlú gbọ́dọ̀ máa gbóyè ni kó mọ̀ mọ̀ tútù wọ́n ní má àkọ́rọ́jà wù nítorí àkọ́rọ́jà rẹ̀ tó mú ní orúkọ omi panagada tá a nídìí láti mí ìmọ̀ ká tó pè lómi tí tó bá omi ṣùgbọ́n lam yukhrijihu an mutlaqi an ismi al-mayl mutlaq nǹkan bọ́ sí lóòtọ́ bọ́ kò yọ kúrò ní orúkọ al-mayl mutlaq eléyìn alẹ́bíṣẹ́ mara ń tẹ́ o yóò yẹ wá ní afabọ́ mu gàrí ìgbàtà wá mu gàrí tán wá afabọ́ ọ̀nà gàrí wá gan mọ́ tẹ̀kí gàrí mi mọ́ sọ́bọ̀ àwọn afẹ́ sàlùwàlà àwọn èèyàn làgé àwọn èèyàn kàsàrí mú ike yẹn ni tàbábọ̀ yẹn ni èèyàn bá lọ fi bú omi ṣẹ̀ǹpé díẹ̀díẹ̀ nínú gàárì ó ti lẹ̀ mọ́ ṣùgbọ́n tí yóò bá sàlùwàlà yẹn tán àwọn kọ̀ọ̀kan ti máa ṣí sínú rẹ̀ díẹ̀díẹ̀ tẹ́lẹ̀ yàn àlè sàlùwàlà torí pé kò tí ìyọ kò sọ́dọ̀ mi gàárì gàárì inú ẹ̀ ti tán mo rò gbá ó ní kí alìmísọ́lá aléwà ilẹ̀ wọ̀sọ́lámà wọ́n fẹ́ wẹ̀kú anábì ní òṣèlú ha bí máa ń wà sídìrí ẹfómi fọ́ àti sídìrù ewé sídìrù tí wọ́n já sínú rẹ̀ tí wọ́n máa ti bọ́ náà yọ́ máa chẹ́ǹdì omi yàbí òní máa chẹ́ǹdì ṣùgbọ́n mi yẹ èso mi sídìrù torí tó bá fẹ́ jómi sídìrù ní á lọ gbo sídìrù nígbò àgbo sálàyé mi ti tàbí kí sídìrù gangan kárùn pọ̀ kárùn pọ̀ kọ́ wá ṣe bí ẹni sun díẹ̀dẹ́ káwá ẹ̀ṣẹ̀ domi sí ṣùgbọ́n a fi ṣe bí kìrìkìrì láti fọ́ mo rò pálá yé mi jẹ yẹ́ rí pé omi yẹn tọ̀hù aṣílù kẹ́lẹ́kọ̀ yẹn sì wà mẹ́ tọ̀hù oríyà yẹn sì wọ́n sì ń lò lọ bí anábì wa Muhammad gaga sallallahu alaihi wa sallam hadith ń bẹ tó sì lálàáfíà wípé tàwádọ́ a min qas'atin fiha asàbìlà àjẹ́ anábì fi abọ́ kan ó fi sàlùwàlá tó sì jẹ́ pé orí pa bíi fúláwà sí wà ń bẹ́ẹ̀ ìyẹn ti ẹ̀dá púpọ̀ lápẹ̀júwe àwọn tí bá máa ń kó fúláwà tí wọ́n máa ń se gbogbo ẹ̀ kò sí ní kìí máa bọ̀rọ̀ tí wọ́n bá lo ke àbáwọn àbọ̀ kìí máa bọ̀rọ̀ kódà wọ́n á tún pami sínú rẹ̀ pé omi tí wọ́n pa sínú rẹ̀ fi dáná nígbà tó bá yóò máa bí ẹ̀jẹ̀ mi ti yé tó tó bá rí bẹ́ẹ̀ omi máa jáde níbi méjèèjì nǹkan kan máa ń ìlọ́bọ̀ rẹ̀ méjèèjì ó lè ṣe ìlọ́gọ́wò wá fòkàn ó sì lè má ṣe depending on quality and quantity yàrá sorry so bí quantity rẹ̀ bá ṣe pọ̀ tó so tí nǹkan tó má bá bọ́ sínú omi ojú omi kalẹ̀ ọbẹ̀ fi ṣàlùwàrà síìtì tọmọ rẹ̀ wá mú wá bọ́ bẹ̀ ó sì yọpọ̀ tí a fẹ́fẹ́ kọ̀ sọ́gbọ́n bí ẹnu rẹ̀ ó ti yí bọ̀ kò tí ìyọpọ̀ ní aṣùlọ̀ṣẹ̀ ikọ̀ ọ wà ní yí omi ń dànù tó bá yí ìdànù oníṣòro fún yàn mo pa ti gbọ ati pẹlu airi mejeje ta ti mu wa yen ni matala ta fun godo gbo ni bi pe omi ma jaje ko ni omi to le fo nkan mo nigba to ba di ma wo ta ko a si ma ko yada omi mo di so nkan meji fun wa bi wa swing au lebo okun kekun nke ni ale wala nǹkan náà àwọn sọ̀hàbíyá tí wọ́n bá níbà Muhammad sallallahu alaihi wasallam tó ní pé tóbìnrin bá ṣe ìlàmù lójú wọn tó náà lálà àkọ́kùnrin súnmọ́ ṣé yọ̀wẹ̀ anábì ní ìzàrọ̀ àti ìlmà ìzàrọ̀ àti àìlò ká ló ní ìzàrọ̀ àti máa àní àzọ̀pẹ́ ni omi ó ní ìzàrọ̀ àti ìlmà àtọ́bárí omi omi hùn ọkọ̀ ìyáda rẹ̀ ní lóbi sálíbà ti lánà mo rò pálá yé mi tí omi tí wọ́n bá ti lè kọ̀ ìyáda báhùn ìyẹn ń tiẹ̀ àlè ibi ṣe kí ni owó àlè ibi ṣàlùwàlá àlè ibi ṣe mara ṣùgbọ́n kò túmọ̀ sí kó ti dẹ̀gbin ẹ̀rí pé gbogbo omi tá a sọ náà kì í ṣẹ̀gbin kódà tó fi dé orí àlùmá àti mọ́wọ́n dáfín kò ṣẹ̀gbin ní òjò mo rò pàlàyé mi ti fígbà tí wọ́n ṣẹ̀gbin irú àwọn omi ògì omi nǹkan omi ògì ìlẹ̀yàn fífọ̀ gbin tó bá fẹ́ kí gbìn ọ̀dá dáadáa tó bá fẹ́ kó dá kó má mọ̀ yọ̀ tó fẹ́ kó já sákásáká tó gbádùn rẹ̀ jẹ́ bá rò mẹ́fọ́ táwọn èèyàn mọ́jú tó máa ní tàṣàwó kù fún jẹ níbi tàbí ṣe kíláàsì lọ́wọ́ ẹjá mọ̀ bọ́rọ̀ lọ ìyẹn jẹ́ mọ́sálà mi tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi mo dẹ̀rọ pé pẹ̀lú ògo ọlọ́run nígbà wọn tí ń gbọ́ mi ti gbọ́ yé báyẹn ọlọ́run fún àṣìkò ń gẹ̀rẹ̀ àdàpọ̀ ẹlẹ́rìí rẹ̀ nù mọ́sálà ẹlẹ́kẹta tọ́pìkì míì tó nìyẹn nínú bábà ìmìyà òun ni wípé láfárúkọ báyìí náà kọ̀lí ilé lè máa ń wọ́kẹ̀ fèrè ihe kò sí yàtọ̀ láàrin omi kékeré àtòmítọ́pọ̀ rọ́jù náà bí ń ṣe rọ́jù lọ̀rọ̀ torí inú àwọn mazahib bí àwọn ṣàfẹ́yí alákòjò àtàwọn míì wọ́n á sọ yíké tí nàjásà tó bá kó sínú omi kékeré omi yẹn kò ní tọ̀hórí yàmọ̀ ṣùgbọ́n tó bá kó sínú omi tó pọ̀ eléyẹn sì wà bá kí ní alátọ̀hórí yá ti fi nítorí kiri nítorí n kí ń bọ̀ wájú màá wá ti wá sọ́mọ níbi àní rojọ́ pọ̀ ń bẹ̀ mọ́ anábi sallallahu alaihi wa sallam hadith tó lálàáfíà ó ní idha kana al-ma'u qullatayn lam yahmil al-khabath ó ní tí omi tó bá ti tó kúlà méjì kìí ṣe kúlà tá jẹun so àwọn tí wọ́n bá ní tíra yìí lọ́wọ́ nínú wa tá a fi ṣe káwò sálẹ̀ wọ́n ní al-qullatani qudrata kúlà méjì wọ́n mú òdùn àwọn wa pẹ̀lú zero àwọn wàrúbọ̀ àwọn omi tó ṣe wípé tá a bá wò tí wọ́n bá gbé kalẹ̀ kí gùn rẹ̀ ó tó gùn pọ̀ egun pákan àti orógbó rẹ̀ ní gígùn ní fífẹ̀ àti ní gíga àwọn míì wọ́n sọ pé yẹ mítà báyìí àmì ọ̀sọ̀ pé kìnnìkan bọ̀ afárá tí wọ́n tú ilé ibi sọ pé lè dájú ká fi mítà tó lọ sálàyé mìtí ṣùgbọ́n àlàyé tí máa padà ṣe gan ààrẹ wípé kò ní ní ìdíkáṣẹ̀ mọ́ ọmọ yìí tí ń jẹ́ fúlàmà tó báyá insha Allah ta'ala tọ́yìí ìtumọ̀ eléyìí ni wípé àwọn kan sọ wípé nígbà tí hadith ta sọ yẹn ti lálàáfíà ní pé ìràkánà ìmáwò kó látàrí ní lamuyahmilil khabar a jẹ́ wípé ìtumọ̀ rẹ̀ ni wípé ìràkánà ìmáwò dúnà kó látàrí ní yahmilil khabar tí omi ọba ti tó kú là méjì tẹ́gbìn bá ti ṣùgbọ́n tó bá tó kúnlà méjì omi eléyìí ti pọ̀ nù wọ́n ní hajjú àìlìmá ìrìkẹsí oníkó tó kúnlà méjì mo rọ̀ pàlàyé méjì wà hajjú ìlmá ìrìkọlí onímájúná ẹnkúnlà tẹ̀lé mo rọ̀ pé àlàyé méjì afáwà wá ń sọ mí pé láfárùkọ̀ bẹ́yìn náà kọ̀ yí ilé wọn kẹ̀kẹ́ kò sí yàtọ̀ láàrin omi tó kéré àti nígbà tí nàìjíríà sábà kọ sínú méjèèjì kí nìdí ìdí ni wípé tí nàìjásà bá kó sínú omi tó kéré àbí inú omi tó pọ̀ nǹkan kan la gbọ́dọ̀ kọ̀nsídà oníjáde fún wa lókè nàìjásà tó kó sínú omi kékeré sójà gbára omi yẹn lọ débi kó chẹ́ǹjì kan nù quality tó bá kó sí tó bá ti lè chẹ́ǹjì kan nù nǹkan mẹ́ta tá a sọ lẹ́ẹ̀kan omi yẹn domi ẹ̀gbin ó di àlìmáwò ànájì bẹ́ẹ̀ náà ni tó bá kó sínú omi tó pọ̀ náà mo rò pálá yé mi ti tó bá sá ti lè change kan náà àwọn quality ìní àfi sọ wípé hadith ìzàkánì ìmọ̀ràn kó látẹ́yìn lámú yahmed khabas ó nímọ̀ tó kó ó nímọ̀ tó kó àwọn àáfàá wa nínú ṣàfihì àtàwọn míì wọ́n lo mọ̀fúhùmù ẹ̀ wọ́n lo mọ̀fúhùmù ẹ̀ torí ṣe látara bẹ́ẹ̀ wọ́n ní omi tó bá tó kú látẹ̀jù tí tí ó bá ti tó ṣùgbọ́n àfáàyà sọ pé rárá hadisi yẹn màá tó kú rẹ̀ ní pé omi tó bá tó kú látẹ̀jù màá tó kú rẹ̀ yẹn tá a bá gbé ara lé lásán á ní problem bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ gbára lé mọ̀ fowó mọ̀lẹ̀ lásán torí pé ìtumọ̀ rẹ̀ ni pé tí ara gbá yamúyamú ẹ̀gbin náà bá yadé tó bá yalu omi tó tó kú látẹ́yìn ni tó wá domi ìtọ̀ tí yóò fi sálángá sẹ́nìkan sọ fún bẹ̀bí sẹ̀mára ajẹ́ wípé níta nẹ́bí sọ ń bẹ̀ yẹn kìí ṣe àgbọ́yé yẹn ló gbà lérò ṣùgbọ́n fi fún alápèjúwe omi tó pọ̀ tẹ́gbìn yìí sábà àlàpàlára rẹ̀ mo rò pé àlàyé mi ti so alimáwù tí ó bá kéré sí báyẹn mazinatun li hamli ali an-najasa omi tí ò bá tó bá yẹn tó súnmọ́ ni pé ẹ̀gbin ó tètè lápalá rẹ̀ ẹ̀gbin tètè máa ń lápalá rẹ̀ ṣùgbọ́n ní èdè kọ́ńtìtì ẹ̀gbin tó kọ̀ sí náà. mo rò pálá yẹn mi ti iléeṣẹ́ sọ wípé la farqa bayna qalilil ma'i wa kathirihi ń táwò ní asaru najasa yìí. ṣé kí ni ìyàtí yẹn bá tí asaru rẹ̀ bá pọ̀ níbi al-qalil kharaja an kaunihi tahura tí asaru rẹ̀ bá pọ̀ níbi eléyìí tó pọ̀ náà kọ́rọ̀jà àǹkẹ́ ó ní hìí tọ̀húrọ̀ nkẹ́ báyìí mo rò pé yẹn ó yẹ kó yé wa bá ní tọ́yìb wà máa fáwọn kọlùkúlà tẹ́yìn ní wà máa dùn náà mọ́sálẹ̀ ẹlẹ́kẹrin ni ẹ̀ wà máa fáwọn kọlùkúlà tẹ́yìn dùn náà nítorí wípé kẹsíìrò lùmọ̀ àwọn kan fi omi tó bá tó kó làtẹ́yìn ṣàpèjúwe fún fún àpèjúwe omi tí ẹ̀gbin ò lè tí ò lè kò sí tí ò lè ní lára jàre tó bá tiẹ̀ bọ́ bẹ́ẹ̀ bọ́ kìí sì yẹn lànà fi gbà lérò ó fi ṣàpèjúwe omi tó pọ̀ tẹ́gbin kékeré bá kó sínú ni torí pé tí ẹ̀gbin náà lè tó déédéé omi ẹ̀gbin gangan ó lè bí omi tí ń bẹnu sáráńgá nìṣẹ́ àti gbẹ́jì tẹ́ bá pò pọ̀ lókílókí yọ̀kọjá lọ́mọdé àjẹjẹkújẹ náà so wà máa dúnà hùmà ìntàṣẹ àti báàrù rẹ̀ òun làlàyé tí tí a ṣe yẹn wọ́n mú tàhárìkín wàsáàkín wọ́n mú tàhárìkín wàsáàkín nǹkan méjìlá mọ̀ bí nǹkan alákọ̀ọ́kọ́ ó ní pé àwọn Hànàfíyà lọ́dọ̀ tí wọn omi tó pọ̀ omi ló ṣe pé tẹ́ bá ti kà yìnbọn níbi tẹ́ wá ṣe báyìí etí rẹ̀ kejì onímọ̀ róòlù mọ̀rọ̀ pàlá ayé mi ti etí rẹ̀ kejì kò ní máa róòlù sàákan náà ní màá ní káwọn lọ sọ̀rọ̀ dùn fún mi pé àpèjúwe omi tọ́pọ̀ lọ́dọ̀ àwọn ṣàfíyà ní tọ́ba tó kú látẹ̀ mìsáàlì omi tọ́pọ̀ lọ́dọ̀ àwọn ṣàfíyà ní omi tó yẹ tẹ́ bá ti kàbọ̀ níbi tó ti bẹ̀rẹ̀ níbi tẹ́ wá ṣe báyìí ẹ̀ ní rí pé tí rẹ̀ kejì lọ́hùn ń gbọ̀n àjẹkùnmi ń pọ̀ ẹlẹ́ẹ̀kejì ni masala àlìmá odò ọ̀kìd omi tí ọ̀sán omi tí ọjọ́ omi àdẹ́gùn ẹ̀rí pé àwọn àhàdíìsì wáyé pé ká má tọ̀ sí àhàdíìsì wáyé pé kí a má fi wẹ̀ jànábà ká má wẹ̀ jànábà sínú ẹ̀ mo rò pé àlàyé mi ti so kò sí yàtọ̀ láàrin omi tí ń sàn àti omi tó dẹ́gùn mo rò pé àlàyé mi ti omi adágún ni sáàkì tí ó kú olójú kan omi mùtàhárìkì lélẹ̀ tí ń sàn kí mo ni àjọyé ẹyọ kan nù àjọyé ẹlẹ́ẹ̀kejì ni kí omi tá a hàrọ́ọ̀kà níbẹ̀rẹ̀ tí parí rẹ̀ ń hàrọ́ọ̀kà àbí à ń hàrọ́ọ̀kà ìbẹ̀rẹ̀ rẹ̀ kò lójú kan ẹjọ́ mi o ìtumọ̀ méjèèjì níbi ìkó sínú ìtumọ̀ méjèèjì ló kó sínú kò sí yàtọ̀ ń bẹ̀ ohun tá a ṣe ìtìbáàrù rẹ̀ òun ni pé sí ẹ̀gbìn yẹn o ń bẹ̀ àbí kò ṣe àbí kò lápá mẹ́sàlá ẹlẹ́kẹfà tó sì gbẹ̀yìn ní báàbù yìí òun ni wà mùsàmàlín ọ̀rẹ́rí mùsàmàlín sí omi táa bá ti lò táa fi ṣe mara ṣe ó sì máa bí ọmọọmọ ṣùgbọ́n alimọ́mù ṣàókíá ní ó ní pé kò sí yàtọ̀ láàrin omi táa lò fún mara mùsàámàlì ni táa lò lè rọ́fà ìlhádà wọ́n ni túnmọ̀ mùsàámàlì mẹ́yọ̀ wà gọ́ìrù mùsàámàlì àtẹ́lẹ́ táa lò fún rọ́fà ìlhádà aslu khilqọ̀ yẹn àtọ̀hárọ̀ wà tọ̀hóríyà yóò sì wà lára rẹ̀ kí nìdí àwọn afáàtàn sọ wípé táa lo omi tí a bá fi ṣe rọ́fà wà bẹ́ẹ̀ tó sàlùwàlà bíi ẹni tó wẹ̀ jànáàbà wọ́n ní pé omi yẹn bó ti ẹ̀jọ́ mi tó má ṣùgbọ́n ṣáájáfù tá a ti fi rọ̀ fáà yẹn ó ti ṣe ìtẹ̀kọ́lù sọ́dọ̀ rẹ̀ mo rẹ̀ pa gbọ́ mi yé nìsín wípé wáṣfù alhádàfì yẹn ó ti wà lára rẹ̀ nítorí wípé òun la fi nígbà tá a ti fi rẹ̀ àti gbé e mọ́lá tó ti yé yín báyìí nìsín wàbí táálí èèyàn ò lè tún lélẹ́fẹ́ lèèyàn ṣe rọ́fù alhádàfì mọ́ múnupára yẹmẹ tí ṣùgbọ́n ní tí mo ṣe àwòká níbi sọ pé bẹ́ẹ̀ kọ́ òun ní pé àwọn àhàdíìsù ní kí àníbi sọ́ra lè wá ilé ọ̀ṣọ́ lámà ó débi omi ó bẹ̀rẹ̀ fi ṣàmára múnupára yẹmẹ tí ìgbà tó débi tó fẹ́ ti ṣe ìmára ìyàwó rẹ̀ wá ń sọ fún kí à mọ́mọ́ fún mi yẹn wá jẹ́nàbà sí wà lára bí rẹ̀ jẹ́nàbà mọ́ fi wẹ̀ ànábì ní alìmáwò láyé jìnì ah, omi ní jẹ́nàbà ń tẹ́ ó sì lò àwọn kan sọ pé ara o àdígbàdì ìsìnyàn ẹ̀ lè lò ó torí pé ànábì sọ́ọ́lá lè wálé ọ̀sán ọkọ̀ kóbìnrin kó fà lòkú omi ọkùnrin rẹ̀ ọkùnrin náà fà lòkú omi obìnrin náà wálé yẹ̀kùtẹ́ rí fa ẹ̀mìyàn tí wọ́n bá wẹ̀ kan jọ rẹ̀ papọ̀ nítọ́ fa ọ̀rọ̀ tí mùsàmọ́lù jẹ́ ẹ̀gbàgbẹ́jẹ ẹ̀rí mi tún wà ẹ̀rí mi tún ní wípé tẹ́nìkan kan ní bá jí lójú oorun tó bá jí láàárọ̀ kọ́ máa tọwọ́ rẹ̀ bomi o ó túnmọ̀ sí pé tó bá tọwọ́ yẹn bomi tó ti lò mo rò pálá yé mi tí a jẹ́ pé mùsùlùmí ni omi yọ mọ́mọ́ àlè ló mọ́ sáà ń gbọ́ mi yé àtàwọn ẹ̀rí mi nínú àwọn ẹ̀rí tí àwọn onímọ̀ tó ṣe fún ọmọ wa ṣùgbọ́n gbogbo ẹ̀rí ẹja sáré bojú wò láàrin kékeré one hadith wípé Ànábì sallallahu àti hadith wípé obìnrin ọ̀gbọ́dọ̀ ló tọkùnrin ọkùnrin ọ̀gbọ́dọ̀ ló tóbi àwọn àfáà mi ló mọ́sílákù kan ní kí àṣẹ́kùbọ̀ obìnrin ọkùnrin lè lò àṣẹ́kùbọ̀ tọkùnrin obìnrin lè lò nítorí kí ni ààrẹ rí pé obìnrin ló tọkùnrin ààrẹ rí pé ànábì ló tóbi tó yé bá ní sùn lákín àṣàṣẹ́kù ni wípé tí ẹnìkan bá fi omi kan ṣe mara bí irú mara bá sọ yẹn téèyàn bá rí omi míì tó yàtọ̀ sí kéèyàn lómi yẹn dáa jùlọ ṣùgbọ́n tí ọ̀bá síbi omi náà mọ́ ìyà lè lò nínú ẹ̀rí mi o ni wípé a rí wípé hadith wà tó sì lálàáfíà nígbẹ́ta níbà Muhammad sallallahu alaihi wa sallam tí bá ń sàlùwàlá àwọn sàbí ọmọdé fúnfún lórí omi tí ń sàlùwàlá ni wọ́n mọ̀ tẹ́wọ́ sí lábẹ́ wọ́n sì mọ̀ fi tàbárù kó mọ̀ fi rárá wọ́n mọ̀ fi ṣùgbẹ́ tó bá ṣe pẹ́ gbìn ní wọ́n lè mọ̀ fẹ́ gbìn rárá wọ́n lè máa lò eléyìí túmọ̀ sí wípé الماء المستعمل باق على أصل الطهارة والطهورية ẹ̀rí rẹ̀ náà pọ̀ tí ọ̀kan nínú àwọn ẹ̀rí rẹ̀ ni mo sọ yìí ọ̀rọ̀ wípé tí yẹn bá jí nídàjí kọ́mọ̀ tọwọ́ rẹ̀ bomi nígbẹ́ torí pé tọ́wọ́ tọwọ́ rẹ̀ bomi nǹkankan àwọn onímọ̀ sọ pé torí ilà tí a níbi sọ́lá aléwálé ọ̀sán fi ní kọ́mátọ̀ ọbẹ̀ gbin kọ́mátọ̀ ọbòmí jàrí àmà wọ́n ni ilà tó ń kọ́ sírọ̀ ni ilà tó wá ti jẹ́ ilà tó ń kọ́ sírọ̀ kìí kọjá pọ́jẹ́ ilà tó àbòdì nù ilà tó ń ta àbòdì yànà àmà mímẹ́ torí pé téèyàn bá sùn lóru òun ni ọ̀gbọ́dọ̀ tó bomi tó bá jì tó bá sùn lọ́sàn kan oorun méjèèjì òsì àtọ̀ síra àwọn oorun lórun jẹ kọ́dà oorun tó sán ilé wúwo ju torú mi lọ irú àwọn tí wọ́n máa ń sùn dàgọ́ méjìlá látẹ̀yìn àsùnbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a jẹ́ pé yẹn ṣe máa kó látò láàyò yẹn wọ́n torí ká nẹ́bí kọ́kọ́ tọwọ́ bọ̀ kò tí ì túmọ̀ sí kómi yẹn ó bàjẹ́ lè ànà náà bí kọ́ ìdá nìyẹn bí tí wọ́n bá kọ̀ nípa nǹkan kan kò tí ì túmọ̀ sí nǹkan yẹn dìjà ọlọ́run kò túmọ̀ sí pé ọtí ẹ̀gbin ni so anáhàyò láyà tàbí àtẹ̀jì bẹ́lẹ̀ fi sọ gbogbo báwo mi yá àlẹ́ ti kọ́ ṣùgbọ́n bẹ́lẹ̀ fi sọ ẹni tó bá kàn fẹ́ wà sáà rẹ̀ kọ́ lọ́mọ wà sáà rẹ̀ ló kú bá nínú àwọn tíra àdúgbò tí wọ́n jẹ́ tíra tuntun tó ní ṣe pẹ̀lú báàbù ókè omi nìyí masala kan yẹ nínú masala babu almiya ó ní kí alma'u almusakhkhanu bin najasa omi tá a fẹ́ gbé kó gbígbóná táwa fi nàjàásà tá a fi wọ́ ọmọ mo rò pálá yẹn mi ti bí kéèyàn bí omi àwọn tí wọ́n gbóná ìyẹn wá lọ gbé sórí ogogoro sí àwọn lè fi wọ́ ọmọ omi sómi yẹn sì má àbí ọmọ bó tẹ̀ jẹ́ pé àti wá sọ pé tọ̀ àárọ̀ ní tẹ́lẹ̀ ẹjẹ́ ń mi kéèyàn gba ìgbẹ́jọ ìgbéyàn kọ́ dàpọ̀ mọ́ ìhà kó wà gbóná sí kò fi dáná lápèjúwe ni tàbí nǹkan náà tó jẹ́ omi tá a bá sàkọ́ nàbí kí fáwọn sí kò àfẹ́ tí omi o kò àfẹ́ tí omi o ìkánú àmọ́sá ìlú tí wọ́n sọ́nù ẹlẹ́kẹ̀ẹ́jì ni almáhù alẹ́dìsà àmàlàhù ìlú tí obìnrin tí ń ṣàìdù lọ́wọ́ bá lómi kan tó fi wẹ̀ mọ́wò yí pé torí kó jẹ́ lẹ́dìn omi yẹn sì mọ́ ẹlẹ́kẹta nínú rẹ̀ tó yẹ ká fi kún òun omi tó máa ní omi tó máa ní ẹ má sọ pé nítorí pé ó ti wà ní ìtẹ́ nínú àwọn ọmọ mọ́ṣálà ní ìtó dùn tó yẹ ká mẹ́nu bá tàbí kí n sọ báyìí ẹ jẹ́ kọ́kọ́ tẹ́lẹ̀ ìsáwájú ó ní pé gbogbo kànga tó wà ní ilé ibi táwọn fàmúdù wà èèwọ̀ ní kíyàn ló gbígbẹ̀ láti fi ṣẹmọ́ra tàbí kíyàn mú ara àwọn fọ̀rọ̀wò alìmọ̀sáìl alìtọ̀kìhíyà tó ní sí pẹ̀lú bá lónìí yà ni omi àwọn samud gbogbo omi wọn kó má ṣe wípé irú ń tọ́lọ̀ wọn bá ṣe fún ọba wọ̀nà àyàfi tó bá ṣe pé kànga bí tí ibùlù wọn lọ náà kọ̀ yẹn lọ máa mú bẹ́ẹ̀ tó bá yẹ kó sì wà òun nìkan náà yọ lẹ̀ torí kí máa mú ọlọ́run sì ní káwọn náà máa mú mo rò pálá yẹn mìtì lẹ́yìn yẹn tó bá wá jẹ́ ẹlẹ́rìí yẹn tó bá dé lù wọn ṣùgbọ́n ẹlẹ́yìn mi ná fìlà ni ẹlẹ́yìn torí pé akẹ́kọ̀ọ́ kan dó máa ní so eléyìí tó pàtàkì tó yẹ ká mọ̀ ní al-ma'ul mashkuku fihi al-ma'ul mashkuku fihi omi ni àwa ní ṣàkì eléyìn agbọ́dọ̀ mọ̀dájọ́ rẹ̀ al-ma'ul mashkuku fihi omi jẹ́ ọ̀dá wa lójú kí ni wa lójú ń bẹ̀ so àwọn afáàsọ yìí pé al-ma'ul mashkuku fihi yuraddu ila aslihi

omi ẹ̀gbin ni ṣó ti wá di ń tọ́ mọ́ yẹ̀kínù wa ẹ̀gbin ni in tá ń ṣe ṣákùn pa rẹ̀ ní tọ̀hárọ̀ àádàpadà fásúrò ni àìmáwò nájúsù lómi eléyìn in tó dára lójú ní kó mímá à ń ṣe ṣákùn nípa nàjásà àìmáwò tọ̀hóró lélẹ̀ mo rọ̀ pálàyé mi tí so àìmáwò lè mọ̀ṣíkú kò fi hìn yọ̀rọ̀ jú ìlà àṣìlẹ̀ hádà wasallallahu ala muhammadin wa alihi wa sallam subhanahu wa ta'ala Nanti wala lakum. Ṣé pé ó yé àbí? Ẹ̀dẹ́ o. Kí lọ wá jálè